one hundred and ninety naira ni sá. ó dàbí pé ẹ ti ń ẹ ti ń jalè ní dìpátímẹ́ǹtì yìí o. owó ọrẹ àtìlámẹ́wàá nǹkan owó ìkórè owó ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti owó ọrẹ òní. ẹ wọ́n ṣe gbogbo èyẹ wọn kò kan àwọn ará ìjọ mi mò ń dáwó. ẹ máa dáwó àbẹ́ẹ̀ ní dáwó sọ fún kejì ẹ pé ayé ayé àgà lónìí wẹ̀ǹtó wà lẹ́gbẹ̀ẹ́ kó sọ pé yàgà orí yín pé gan ohun ẹ̀mí ni o. bẹ́ẹ̀ jẹun àsìkò ti tó láti já òun. kí n wo oúnjẹ fún un àbórí yín burú ni àníta ní ń pè mí. báwo wà ní ti oní sixty percent forty percent tó ń sọ olùmọ àmú sixty percent èmi àmú forty percent èmi tẹ̀lé ní church bọ́tà ló lè gbàgbó ẹ̀. ó ń ké mọ̀gàkà mọ̀gàkà mọ̀gàkà àwòdì tó bá ìlú kò ká mọ̀ kankan nínú ẹ̀. èmi lọmọ ikùn ní ẹ̀ṣọ́ máa fàyà gbọ́ta. afẹ́fẹ́ ayé o ẹ gbé mi ìrìn àjò ọ̀fẹ́. orí ò pé o torí ẹ̀ burú ni omi tó gbàṣẹ ni sẹ́mi ló ń kí ṣàǹgó ló ń kí ọya fún mi abẹ́rẹ́ mi àti lọ́kọ́ náà kò tó dé